náà ìgbọ́kùn wọn kọ́rọ̀ ṣe ìgbọ́kùn wọn kọ́rọ̀ nínú àwọn ìbéèrè tó tún wà yìí oníbèrè ti béèrè wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn gbọ́ pé léyìn ọba búra ó kọ ọba Allah nìkan lọ́wọ́ tó fún mùsùlùmí láti mọ̀ fi ṣe ìbúra wọ́n ní àwọn ọmọ wa ń gbọ́ káàkiri kọ́dà lẹ́nu àwọn táwọn ń pè láàfà ọmọ ní àwọn fi alukóyánì búra wọ́n ní ẹ̀dá fún ìdílé náà tó láti mọ̀ fi búra ìrọ́kùn ọkọ̀ yìí alukur'an kalamullah ọ̀rọ̀ olúwa òun náà alukur'an wàkàlám sífàtún sàbítàtún zàtìyàtún lillahi azza wa jalla abáfipè nǹkan lọ́rọ̀ ọlọ́run àbí sísọ̀rọ̀ ìròyìn olúwa tó ṣe kí ni o tó rinlẹ̀ tó sì jẹ́ ìròyìn pàápàá òun náà ni ìròyìn ọlọ́run ọba sífàtún zàtìyàtún fẹ̀lẹ́yàtún ìkìyàríyà lọ́dọ̀ àwọn onímọ̀ wọn mọ̀ oríṣiríṣi àwọn ìròyìn tó rinlẹ̀ tí a lè fi ròyìn olúwa nínú alukur'an àti nínú súnà òjíṣẹ́ ńlá muhammad alayhi salatu wa salam ó sì ní àwọn oríṣiríṣi ìpín ìròyìn míì ń bẹ ìgbà tó bá wo olúwa òun ni yóò ṣe nǹkan náà níṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yatakallamu rabbuna mata sha mata sha gbàtọ́ bá wọ olúwa ní sọ̀rọ̀ ìròyìn yìí sì ni ìròyìn pàápàá tí ń bẹ̀fẹ̀ fún olúwa ni mata sha kaifa sha wa yukallimu man sha min ibadi gbàtọ́ bá wù bó ṣe fẹ́ àti àwọn tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá ẹ̀ ní bá sọ̀rọ̀ ọwọ́ dájú pé alukur'an ìròyìn olúwa ni ìbéèrè wa ni pé ǹjẹ́ a lè fi ìròyìn olúwa búra ìtumọ̀ rẹ̀ òun ni pé kéèyàn búra pẹ̀lú ọ̀kan nínú ìròyìn olúwa kéèyàn ní mo búra pẹ̀lú alukur'an eléyìí pẹ̀lú èròǹgbà wípé èèyàn búra pẹ̀lú ròyìn olúwa eléyìí ó ṣe kankan ṣùgbọ́n wọ̀ràn tí nǹkan yìí ń gbà wáyé ní àwùjọ àbí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé lónìí òun ló nídìí àkíyèsí eléyìí kò sínú àpẹẹrẹ àwọn ẹni àná tí wọ́n gbé alukóra ńlọ báyìí nínú mọ́sáàbù tí wọ́n mọ̀ wá sọ fún pé ọ̀yà máa búra máa jẹ́jẹ́ lágbájá ọmọ lágbájá afẹ́gbépò yìí pọn lónìí sọpọ̀ oníjàmbá ẹ̀ pẹ̀lú àwòrán yìí tí wọ́n á gbé alukurani lọ́wọ́ kọ́dà wọn bá a débi pé wọ́n lẹ́nu mi ní ṣe mùsùlùmí ọ̀yà àwòrán lọ́mú ìtọ́ bá gbàgbọ́ wa àyẹ̀kọ́ wọn lè kó òun náà lọ mú òun náà amúwe yẹn àwòrán yìí òun ni ò sí àpẹẹrẹ fún kò sí orípa fún fíìmà náà dà ipa àwọn ẹni rí nǹkan tó hàn sí wa ipa àwọn ẹni rí wọn máa ń ṣe bí eléyìí ṣùgbọ́n ìbúra pẹ̀lú ìròyìn ọlọ́run ọba eléyìí ó ṣe kankan pàápàá jùlọ ẹ̀rí kíyàn búra pẹ̀lú ẹ̀wọ́ ànábìsà yóò ní walladhi nafsu muhammadun biyadihi mo búra pẹ̀lú ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí gbogbo ẹrú ọ̀ọ́ta lọ́wọ́ biyadillah nínú àwọn nǹkan tí ó jẹ́ròyìn olúwa ni pé olúwa gbogbo ẹ̀mí ọmọ ènìyàn bẹ̀ lọ́wọ́ ẹ̀ mo búra pẹ̀lú ọba tó sọ̀rọ̀ yìí tó ní alukur'an ọba tó sọ alukur'an ní pàápàá tó sì sọ kalẹ̀ gbogbo àwọn nǹkan yìí kò ṣe nǹkan kan ṣùgbọ́n pẹ̀lú àwòrán tó gbajúmọ̀ káàkiri òun ni ó nídìí àkíyèsí asifat àwọn ròyìn èèyàn lè búra pẹ̀lú ẹ̀ àmìyàn gbọ́dọ̀ pé kí ẹ máa bẹ́ kí n sùn eléyìí kí ẹ wá ní yá Qur'an yá Qur'an àbí yá kalam Allah mo bẹ̀ wọ ọ̀rọ̀ ọlọ́run ẹ bọ́ lélẹ́yìí èèyàn wọ́n máa pe al-Qur'ani la yud'a bi sifatin min sifatillah kódà kó jẹ́ pé ní ròyìn olúwa kí wọ́n ní ya qudratallah òkú ìwà agbára ọlọ́run subhanallah eléyìí ọ̀lẹ́tọ̀ ṣùgbọ́n yẹn lè pe olúwa èyí tó tọ́ ni pé kéèyàn pe ọba Allah gàgà ṣùgbọ́n ìbúra nínú àwọn nǹkan tó ṣe pé kò sí tó burú láti búra pẹ̀lú àwọn ìròyìn olúwa ni pẹ̀lú pé yóò ṣàfihàn rẹ̀ ṣùgbọ́n wọ́n tí ó kọ́mọ̀ lóde òní òun ló nídìí àkíyèsí tó ṣe pé kọ́ra ní kóòtù nígbà míì àbí wọ́n ń ṣe òṣèlú àbí wọ́n lẹ́nìkan fẹ́ gba ipò àbí òkùnrin kan tó má ti ní kílẹ̀sìn rẹ̀ wọ́n ti jẹ́ mùsùlùmí ẹ̀rí ọmọ ya wa kan sọ̀rọ̀ kan ó ní àwọn kan bẹ nínú àwọn haúsá náà ni wọ́n àbí wọ́n fi sílẹ̀ haúsá pé wọ́n máa ń bá àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n máa ń pàṣẹ òkò dáadáa wọ́n máa ń dáwọ́rú wọ́n ní àwọn wa jàǹbá wọ́n ní àwọn wa jàǹbá tá máa ṣe kọ̀ sí tí wọ́n lè ṣe níwà jàǹbá wọ́n lè wọ́n lè wọ́n lè lọ bá òye plan ẹ bá ti wọ́n sọ òkò abẹ́ nsìn kínní kan àwọn tó máa ń sin ìmọ̀jú sin ẹ̀dìẹ tí wọ́n ní wọ́n bá wa sọ ọ̀sán kan òru kan wọ́n kàn àríǹjì fáwọn èèyàn wọn ni ẹ wá kó gbogbo màlúù yìí lóru tó bá di láàárọ̀ ìjọba ni subahana ọ̀la ìgbéra pé kò sédùn ò lè wí wọ́n láìka láì wọ́n máa búra lọ ni wọ́n ní ṣùgbọ́n tẹ bá ní ẹ̀rọ fàlùkù ànìbùrà wọ́n máa gbà ní. tí wọ́n gbé kùn ànìbì wọn lọ́wọ́ báyìí nísìnyí wọ́n tọ́lá àwọn jẹ́wọ́ nísìnyí pé à wọ́n tẹ̀kọ́ ní dáhùn torí wọn àdìsọ́kà wọn ni pé bí yẹn bá fi kùn ànìbùrà ègbé yányánù tẹ̀bá wá rí wọn fọ́ọ̀sì tẹ̀ gbé kùn ànìbì wọn lọ́wọ́ ní kété ni wọ́n máa jẹ́wọ́ àwọn làwọn sọ fáwọn olè kan wá lóru àwọn èèyàn wọn náà ní ìgbéni kan àmọ́ ìpìlẹ̀ ní pé wọn ò ní dáhùn àti wọn bá fọ́ọ̀sì wọn wọn bá mú wọn lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí wọn sì lọ àwọn ọlọ́pàá yẹn bá sọ̀rọ̀ pé ẹ gbé kúránì fún wọn kàn fi búra tó wọ́n ti pé àwọn kan ni wọ́n pílánì fáwọn olè nísìnyí wọ́n jẹ́wọ́ yìí bẹ́ẹ̀ sì lẹ́sìn wọn mọ́lé wọn ò kíyà ọdún méjì ọdún mẹ́ta àwọn kọ́ làwọn ṣe náà yìí àmì ẹ̀ bá gbé kúránì fún wọn so ìgbàgbọ́ tí wọ́n tírénì wọn ara wọn fún ni pé wọ́n ní ẹ̀jẹ̀ àgbẹ̀wọ̀n gbà wípé ni lọ́dọ̀ fáwọn táwọn bá ìbúra pẹ̀lú àlùkòrá nìbi nǹkan burúkú ṣẹlẹ̀ táwọn àdìsọ́kàn yìí ọwọ́ pọ̀ lọ́dọ̀ pọ̀lọpọ̀ èèyàn ebi wọn gbà pé èèyàn búra lórí ṣùgbọ́n pẹ̀lú àwòrán yìí kí n gbá alukurani mu òun la sọ pé eléyìí kò sí nínú ìlànà àwọn ẹni àná máa àtẹ̀lé àbọ̀dọ̀ ní àkíyèsí o alukur'an kalamullah ọ̀rọ̀ olúwa ni o ọ̀rọ̀ bàbá ni tó sọ̀kalẹ̀ tó ṣiṣẹ́ ńlá muhammad aleyhi salatu wa salam. tó sì ní àwọn májẹ̀mú rẹ̀ kí ni májẹ̀mú alukur'an òun ni wípé èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé kíkà rẹ̀ ara fi ẹ̀ gbogbo ẹ̀ ìtumọ̀ rẹ̀ àtàrà fi ẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ó sọ̀kalẹ̀ sí jìbìrì ó kà fún jìbìrì jìbìrì ló kà fún sọ̀kalẹ̀ sí òjíṣẹ́ ńlá Muhammad ọ sọ̀kalẹ̀ fún twenty ọbẹ̀rẹ̀ láti fatiha ọparí sínú ìka rẹ̀ ìjọsìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àlàyé ti ń bẹ̀rẹ̀ wa huwa ghayru makhluq alukur'an yìí ṣiṣẹ́ ẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba ni alukur'an àwọn kan tó sì kó sínú oko ẹ̀rìgbẹ́ náà wá pè nǹkan alukur'an lóde òní pípa bẹ́ẹ̀ àbí òsín bẹ́ẹ̀ kálámù ẹ̀ ẹ́ǹkì náà fi kọ́ wà bẹ́ẹ̀ àbí òsín bẹ́ẹ̀ àwọn dàpàtẹ́yì pálí alákọ̀ọ́kọ́ pálí ẹlẹ́kẹ̀ẹ́dì rẹ̀ gbogbo àwọn eléyìí ń ṣe bí àwọn èèyàn náà ẹ̀dá làwọn yìí ṣùgbọ́n ọlọ́run ọba gangan alimọ̀lì fóòrò bè níta ń ka jáde kalamu rabbil izzati wal jalal òun náà sì ní èròǹgbà nígbà táwọn èèyàn bá fẹ́ ní àwọn fẹ́ fi nǹkan ìbora yóò gbé ẹ lọ gbogbo eléyìí èyí tí ó tọ̀nà òun kí n ò pẹ̀lú bó bá tiẹ̀ ní bùkátà sí búbúra pẹ̀lú bí àwọn ẹni rè bá nàbí sàtàlà ní man kana yahlif falyahlif billah gbogbo ẹjọ́ bá búra kó búra pẹ̀lú olúwa ó fi jẹ́ kó láwọn ọ̀nà tá a gbà búra àwọn aráàfin ń kọ́ àwọn hurufu kan ní hurufu al-qasam wallahi tá tàlọ́hì àtà wàbílà àtàwọn míì tó wá nínú súnà wà ẹ̀yìnmùlọ́ gẹ́gẹ́ náà ni wàlẹ́bí nafsu muhammadi bìyẹ̀dì àbíkíyà ni wà rọ́bì samawati wal ard òbúra pẹ̀lú ọba tó ní sámà tó nílẹ̀ òbúra pẹ̀lú ọba kàába wà rọ́bì alkaaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ògbélé ti ó lẹ́tọ̀ọ́ kí ẹ fi búra ni ṣùgbọ́n bá tí ó ní àwọn nǹkan yìí èyí ó fi búra náà wabillahi tawfiq.